Aku kú ọdún a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó adẹ̀kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàró òjìrè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ̀ ọdún la máa ṣe láyé oníṣẹ̀ṣe ni àwa àdẹ̀ ń ṣèṣẹ̀ṣe ní dáadáa nǹkan tí a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ máa lọ ní àlàáfíà kẹ́ jẹ́ kẹ́ ọdún yìí kó dùn kó láyìnrín ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé a gbọ́dọ̀ ṣe òun ni pé eégún tí ò bá ti fẹ́ rí èèyàn tàbí tó ní obìnrin ò gbọ́dọ̀ jáde tàbí ọkùnrin ò gbọ́dọ̀ jáde ìyẹn nìkan ni ó lè fa ìdàlúrú oníṣẹ̀ṣe lèmi àmì traditionalist and I'm the custodian of tradition and culture. But any tradition or culture that might infringe on people's freedom or rights tàbí tí ó ní káwọn èèyàn má jáde orò tí ó bá ní kéèyàn má jáde lálẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ níwò orò tí ó ní àgbọ́dọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sáago kan ìyẹn nìkan ni àgbàláàyè níwò kí gbogbo èèyàn ẹ má gbé àwọn ìròyìn tí ò bá dáa ní tá à ń fẹ́ ní àlàáfíà ìgbépọ̀ rere àlàáfíà wa ń wò èmi gan ni mo sanwó fún gbogbo àwọn tí mo fáwọn oníṣẹ̀ṣe lówó àwọn mo fún lówó ọdún mi ì sí lé mi ì sí nítorí mú láti ó yẹ kí mi gan wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ì sí nítorí pé mo wá fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nítorí ọ̀rọ̀ ìlú nítorí ìdàgbàsókè ilẹ̀ Ìwó ọdún yìí aṣọ̀pọ̀ ẹ̀dáyò nínú ayọ̀ àlàáfíà yóò dáa fún yín.